bẹ́ẹ̀ ni mo sọ wípé eré ètò Ògo Ìgbàlà náà la wà tẹ́ ẹ̀ bá gbàgbé kó tó di pé mo lọ sókè lọ́hùn-ún ó sọ pé ògbóǹtarìgì mi tá a jọ máa fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ lénìí wọ́n ti wà pẹ̀lú mi ẹ̀ wọ́n ti wà ní kalẹ̀ ẹ̀ ògbóǹtarìgì mi ẹ káàbọ̀ sórí ètò Ògo ẹ kú ilé olóòtú. <laughs> atọ́kùn tiẹ̀ ni. ok atọ́kùn náà máa ń pè é. bẹ́ẹ̀ <laughs> ẹ káàbọ̀ gbogbo lè ń kọ àlàáfíà olúwa ṣeun olúwa ṣeun ẹẹ tó pé mo béèrè béèrè kankan lọ́wọ́ yín ẹ bá mi dárúkọ yín fáwọn aráalé. orúkọ tèmi ni ìyáàfin ọmọbọláńlé ayọ̀ládàpọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí bọ́lá discovery. Mm, discovery eh, eh. mo fẹ́ kẹ́ ẹ gbọ́ lẹ́nu wọn ni mo tún ti gbé ẹja ńlá kan lénìí wá sórí ètò Ògo Ìgbàlà nítorí akínkanjú ọkùnrin obìnrin bí ọkùnrin ni wọ́n akọrin ẹ̀mí Bọ́lá Discovery ẹ máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn lénìí ẹ̀yẹn ṣàrọra ẹ ra máa bá wa bọ̀ àyàfin ah, Bọ́lá Discovery ó tó bí ọdún mélòó tẹ́ ti wà lẹ́nu iṣẹ́ orin ẹ̀mí. Hmm ọdún um, ohun tí mo lè rántí ni pé láti ìgbà tí mo ti wà ní primary two hmm. ni mo ti ń kọrin. Hmm, olúwa ṣeun mo sì ẹ̀rù bí ẹ máa sọ pé láti inú oyún <laughs> torí ọ̀pọ̀lọpọ̀ lórí ẹ̀mí léni tá a bá ní àgbà ilẹ̀ tí kọrin wọn làwọn ti ń kíkì ikùn màmá àwọn láti <laughs> láti ìgbà tẹ́ ti wà ní primary two bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ ṣùgbọ́n ìgbà wo gangan lẹ wá bẹ̀rẹ̀ iṣẹ́ orin ẹ̀mí professionally. professionally láti nineteen ninety five. ninety five ẹ bá ń kà á ninety five two thousand eh, fifteen ìyẹn máa jẹ́. ó ti pẹ́. ah ó ń lọ ogún ọdún. ó ti pẹ́. pé hmm. a ti ń lọ sí concert Hmm. àti lọ láwọn churches wọ́n ti invite wa ká ní burial hmm. wọ́n ti ní ká ní wedding akéré gan. Hmm, láti 1995 mo kéré mo wà ní secondary school. Wow. mo kéré gan torí mo rántí pé ìgbà míì tá bá ti ní bóyá bírú kọ́nsáàtì yẹn ní Friday night. Mm. mo máa tètè ṣetán ní school. màá hmm. lè lọ prepare a hmm. pray at least àwọn orin tá máa kọ máa kọ adé lọ hmm. so láti 1995 hmm. eh, àǹfààní kan tá tún ní ni pé dáàdi wa ní church oh. so all my life mo ti wà nínú choir church so um, choir ẹ máa kọrin láàrin ọ̀sẹ̀ ẹ máa kọrin ní Sunday ẹ máa kọrin ní so àwọn opportunity yẹn la rí láti bẹ̀rẹ̀ sí ní lọ kọrin káàkiri pẹ̀lú àwọn èèyàn tó ti di àsìkò tá a wà yìí ó ga o ẹ ti wà lẹ́nu iṣẹ́ orin ẹ̀mí ó ti lé ní ogún ọdún professionally hmm. ọlọ́run á túbọ̀ máa sọ agbára yín á máa sọ di ọ̀tun lágbára ọlọ́run ẹ kí n tiẹ̀ tó tẹ̀síwájú ẹ ti ń kọrin láti kìíní láti secondary school ẹ sọ ìṣẹ́jú kan ni o ẹ bá mi fi ohun yẹn ẹ kọ́kọ́ bá mi fi yin ọlọ́run lógo fún ìṣẹ́jú kan àwọn aráalé fẹ́ gbọ́ ohun yín yẹn ọba tó ń ṣeun tẹ́nìkan ò lè ṣe. yes kẹ. orúkọ rẹ̀ ti níyì tó ayérayé tó ń ṣeun tẹ́dá kan ò lè ṣe. orúkọ rẹ̀ ti níyì tó ní gbogbo ọ̀nà ni mo ń dúpẹ́. mo ń dúpẹ́. ní gbogbo ọ̀nà mo sọ pé ẹ ṣé o ẹlẹ́dàá mi èmi gan sọ pé ẹ ṣe ẹlẹ́dàá mi bàbá àwọn bàbá hmm, ẹ ṣe ìyá wa Bọ́lá Discovery ẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti tó àwọn orin mélòó tètè. Ah, sí ògo Ọlọ́run bẹ́ẹ̀ni mo ṣe ẹyọ kan ní ọdún tó kọjá hmm. ìdí ni wípé. Mm. Eh, gbogbo ìgbà tí a lọ ń kọrin yìí hmm. àwọn òbí mi wọn wọn jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní máa ṣe àwo bó tilẹ̀ jẹ́ pé oríṣiríṣi mákẹ́tà ló wá nígbà yẹn tí wọ́n lọ fẹ́ produce wa hmm. pé ká kọrin wọ́n gbàgbọ́ wípé ta bá ti lọ sínú ẹ̀ a lè má lè kàwé hmm. so but kò dí mi lọ́wọ́ pé àá àtẹ́ǹdì concert àbí programs ṣùgbọ́n wọn ò jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa ṣe àwo láti gbà yẹn ká bẹ̀rẹ̀ sí ní máa ìgbà tèmi náà dé dàgbà tí mo ti dá dúró àwo tí mo ṣe ni fún àwọn èèyàn bí wọ́n fẹ́ ṣọjọ́ ìbí hmm. àbí wọ́n fẹ́ wọ́n ṣe bẹ́rí àyà wọn hmm. àbí wọ́n fẹ́ ṣe ọjọ́ ìbí àbí church fẹ́ ṣe convention mm. at least mo ti ṣe yẹn like five hmm. fún àwọn èèyàn bọ̀ pé àwo tá a fẹ́ tà. Eh, last year nígbà tí mo ṣe ọjọ́ ìbí ni mo ṣe ẹyọ kan ẹyọ kan ṣì wà bẹ́ẹ̀ ṣùgbọ́n bá a ṣe sọ̀rọ̀ yìí gan. ìmí ìtú ti fẹ́ẹ̀ dé. Eh, ìmí ìtú ti fẹ́ẹ̀ dé hmm. even ní tí mo ṣe ń gbà yẹn ààrí lè fún mi ní orí ọ̀fẹ́ àti tàásítà bí a ṣe ń sọ̀rọ̀ yìí mo kàn máa ń hmm. fún àwọn èèyàn tí máa lọ program ni. Hmm, ẹ sì máa fún wa lórí ètò lénìí ká tó lọ. Eh, torí pé ọlọ́run bó ṣe wù ú ló ṣe ń ṣe nǹkan ẹ̀ ọ̀nà tó dẹ̀ ń gbà dín pẹ̀lú oníkálukú ó yà ọ̀tọ̀ọ̀tọ̀ gbogbo ibi tí wọ́n ti pè mí sí ó jẹ́ kí n mọ̀ wípé ọlọ́run hmm. ọlọ́run àrà ni hmm. ọba tí kì í wo ohun téèyàn tó àbí téèyàn jẹ́ kó tó ṣe ohun tó máa ṣe kàbíyèsí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún eléyìí ṣùgbọ́n kò dá mi dúró mò ń ṣe orin hmm. mo ṣe release another single kan ni okay and to the glory of God àwọn èèyàn comment àwọn èèyàn ó jẹ́ kí n mọ̀ wípé ọlọ́run eh, wà lójú iṣẹ́ ẹ̀yìn arábìnrin Biola Discovery ẹ jẹ́ kí n tún béèrè ìbéèrè yìí lọ́wọ́ yín Bọ́lá eh, Discovery bola Discovery ṣé ìgbà tẹ́ discovery báwo ni báwo ni orúkọ yẹn gan báwo ló ṣe bá dé. ọlọ́run ló fún wa lórúkọ hmm. eh, ọlọ́run ló fún mi lórúkọ ṣùgbọ́n mi ò tètè jẹ́ hmm. mo kàn mọ̀ nínú mi wípé bí mo ṣe bẹ̀rẹ̀ láti máa kọrin Hmm. was a discovery. Hmm. torí èmi gan mọ̀ pé mo lè mo mọ̀ pé mo like láti kọrin bí ọmọdé hmm. àwọn òbí mi náà mọ̀ pé ẹmọ̀ kí ọmọdé kan máa kọrin nínú ilé ṣùgbọ́n wọn ò mọ ohun tí Ọlọ́run fi sínú mi ọ̀tìgbà tí àwọn èèyàn discover ẹ̀ ṣọmọ pé ní CAC ọmọdé tí ò báyìí tí wọ secondary school kò lè join adult choir ṣùgbọ́n Ọlọ́run tó discover mi láti primary two ó jẹ́ kí n join adult choir èmi ni mo kéré jù. Hmm. róòbù tí wọ́n máa ń rán nígbà yẹn mo rí sáìsì mi <laughs> <laughs> torí pé ẹ̀bùn tí ọlọ́run fi sínú mi táwọn èèyàn discover tó dẹ̀ wò pé kò lè dúró láàrin ọmọdé hmm. ó lè ṣiṣẹ́ láàrin àwọn àgbàlagbà hmm. èmi nìkan ni máa ń dákọ ọ́tò mi lè gbàgbé ọ́tò ni pàtó ti máa ń kó mi ìdẹ̀ ṣe mistake bí mo ṣe kéré tó iwájú náà máa ń fi mí sí mo kéré gan torí mo ní small <laughs> stature so àtìgbà yẹn gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú ayé mi mo mọ̀ pé was a discovery Hmm. ó kàn máa ń ṣẹlẹ̀ má kàn rí pé òkè so mo tiẹ̀ lè ṣe lè hmm. iṣẹ́ tí mo ṣe lọ́wọ́ gan hmm. is a discovery mi mọ̀ pé mo lè ṣe. Eh, a máa sọ a máa sọ̀rọ̀ iṣẹ́ tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ kàn ṣáà rí pé gbogbo ìgbésẹ̀ yín is a discovery olúwa ṣeun ẹ ní báyìí gangan ṣé àwọn fídíò yín ti tó mélòó. ẹ eh, mo ṣe ẹyọ kan ní two thousand and fifteen ìgbà tí mo travel lọ sí UK okay. mo discover nǹkan níbẹ̀ ó dẹ̀ jẹ́ nǹkan tí ó ó ó báà ni máa yẹ sọ ó ó dùn mí ó dùn mí fún Nàìjíríà hmm. and um, mo dẹ̀ sọ lọ́kàn mi ibẹ̀ lórin yẹn ti jáde pé I hmm. love my Naija hmm. kò síbi tó dàbí ilé bẹ́ẹ̀ ni kò síbi tó dàbí ilé kò síbi téèyàn lè lọ. Hmm. you are still a second class citizen. Hmm. bẹ́ẹ̀ni ilé èèyàn ọba nìyẹn bẹ́ẹ̀ni kò sí bó ṣe rọ́ọ̀fù tó wà jáde lásìkò tó wẹ̀ o ní máa sá fọ́lọ́pàá o ní máa hmm. ṣe kínní so mo ṣe fídíò yẹn nígbà yẹn to mark independent day two thousand and fifteen mo pè ní i love my naija mm. then second one tí mo ṣe mo release ẹ ní last year january mm. mo pè ní ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ jésù àpáta is a common aim hmm. ṣùgbọ́n bọ́lọ̀ ń ṣe fún wa láti kọ́ túùnù yẹn ná hmm. ìgbà tí mo wà ní kékeré yẹn ni mo ti mọ túùnù yẹn ẹ ti láìkẹ ní primary two so ìgbà tí mo fẹ́ ṣe orin yẹn tọ́lọ́ fún mi ní another idea hmm. mo wá ṣe pọ̀ mo ṣe pẹ̀lú fídíò hmm. eh, mo dẹ̀ náwọn olórin kan jankojanko táwọn èèyàn mọ̀ tí wọ́n wá assist mi wọ́n wá náà ni. ẹ eh, mo tiẹ̀ mọ̀ ó dà pé bọ́dà mi Mike Abdul ẹjọ́ kópa náà nínú orin ìgbàgbọ́ mi yẹn ìyá wa ẹ̀kọ́ atótónu ẹ eh, o a sì máa sọ̀rọ̀ tó pọ̀ ẹ ẹ jẹ́ ṣùgbọ́n ẹ bá mi fi ẹ̀yìn tì dáadáa ẹ̀yin aráalé ṣé ẹ ń bá mi bá ìyá wa Bọ́lá Discovery lọ wọ́n ti ń sọ àwọn ìgbésẹ̀ wọn fún wa lẹ́sẹẹsẹ ah èmi gan-an ẹ̀ẹ́n ó dà pé ká máa sọ̀rọ̀ yẹn lónìí ṣùgbọ́n ẹ jẹ́ kí n délé agbára ká sì lọ yọ Ọlọ́run ọba lókè díẹ̀ sí i ẹnìgbà tí bàtí máa fi padà dé máa bọ́ sí abala orin mẹ́ta tó perégedé síbẹ̀síbẹ̀ mo sì tún ní àwọn ìbéèrè tí mo máa béèrè lọ́wọ́ àǹtí mi Bọ́lá Discovery à ń bọ̀.